Poultry Raising, Text 1. Tí a bá fẹ́ sin adìrẹ láti lè máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹyin níbẹ̀, a ó tọ́jú àwọn adìrẹ tó dára láti kó wọn síbì kan náà. Lẹ́yìn náà, a ó fún wọn ní oúnjẹ tó dára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa ní máa pòwe wípé oníranù ajẹyin awó. Ìtumọ̀ eléyìí ni wípé ẹyin kìí ṣe nǹkan tí èèyàn lè máa kó jẹ àwọn adìẹ kákàn máa sin adìẹ láti tún lè bí ọmọ adìẹ mìíràn ni àwọn èèyàn ń tọ́jú adìẹ fún ṣùgbọ́n àṣìṣe pátápátá ni eléyìí àwọn èèyàn wa yẹ kí wọn kó mọ̀ wípé ẹyin dára púpọ̀ lára. questions on poultry raising text one. kí ni a ó ṣe tí a bá fẹ́ láti sin adìẹ kí a bá lè rí ọ̀pọ̀lọpọ̀ ẹyin? kí ni òwe tí àwọn Yorùbá máa pa nípa ẹni tí ó bá ń ra ẹyin jẹ? kí ni ọ̀pọ̀lọpọ̀ rò wípé adìẹ sísìn wà fún? Ǹjẹ́ èrò yìí bá ìgbà yìí mu? Dárúkọ ohun kan tí ó yẹ kí àwọn Yorùbá kí ó mọ̀ nípa ẹyin jíjẹ. Poultry raising text two. Tí a bá fẹ́ tọ́jú àwọn adìrẹ pàápàá jùlọ láti lè rí ẹyin lára wọn, a ó kó àwọn adìrẹ hàn síbi tí ó dára, a ó sì fún wọn lóúnjẹ tó dára púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni a ní ìgbàgbọ́ wípé onírànù ènìyàn ní jẹ ẹyin awó ṣùgbọ́n àṣìṣe ni eléyìí àwọn ènìyàn wa ń tọ́jú adìrẹ láti lè bí ọmọ adìrẹ mìíràn ni ṣùgbọ́n ó yẹ kí a ní ẹyin lọ́pọ̀lọpọ̀ kí a sì máa jẹ wọ́n nítorí pé ẹyin jẹ́ nǹkan tí ó wúlò láti tún ara wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké ó yẹ kí wọn kọ́ máa jẹ ẹyin ó sì yẹ kí àgbàlagbà náà máa jẹ ẹyin pẹ̀lú. Questions on poultry raising text two ọ̀nà wo ni a lè gbà láti rí ẹyin dáadáa láti ara àwọn adìẹ wa kí ni ìgbàgbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá ní nípa ẹyin jíjẹ ní àsìkò yìí kí ni a lè sọ nípa ìgbàgbọ́ yìí nítorí kí ni àwọn ènìyàn wa fi ń tọ́jú adìẹ nítorí kí ni ó fi yẹ fún wa láti máa jẹ ẹyin àwọn wo ló yẹ kí ó máa jẹ ẹyin. poultry raising text three. òwe tí ó wọ́pọ̀ láàrin àwọn ènìyàn wa ni pé oníranú èèyàn àjẹyìn awó àwọn ọlọ́gbọ́n èèyàn ti rí i pé àṣìṣe ni òwe yìí nítorí pé ẹyin jẹ́ nǹkan tí ó dára púpọ̀ lára ó yẹ kí àwọn èèyàn wa kó ní adìrẹ kí wọn kó sì sìn wọn lọ́pọ̀lọpọ̀ nítorí pé nípa sísin adìrẹ wọ̀nyí àní àwọn ẹyin nínú ẹyin jíjẹ ìdàgbàsókè wà fún ẹran ara wa gbogbo bí ẹran ara tó jẹ́ pé ó ti bàjẹ́ ẹyin jíjẹ ó ń dí wọn ṣùgbọ́n tí a kò bá jẹ ẹyin àṣìṣe gbáà lélẹ́yìí. Questions on poultry raising text three. Kí ni èrò àwọn ọlọ́gbọ́n nípa ẹyin jíjẹ? Kí ni ó yẹ kí àwọn ènìyàn wá ṣe nípa adìẹ sísìn? Kí ni àǹfààní tí ó wà nínú ẹyin jíjẹ?